táwọn sàlàyé pé báyìí ni àìrígbẹ́yà ni ó ó ti hàn wọ́n lé máa wọ́n wá ní wọ́n ṣiṣẹ́ abẹ fáwọn dókítà ń bá ṣe àwọn àyẹ̀wò tí ó ṣe ó bá ní ẹ̀bùkátà àti abẹ ẹ̀bùkátà àti abẹ oògùn tẹ́ lò sí gan bẹ ní ẹ̀ǹkùlé yín ah! èmi náà ẹni bẹ́ẹ̀ ni ewédú subhanallahil azim. <laughs> ẹ wọ́n tí wọ́n bá ti ti torí rẹ̀ kọ́ bẹ́ẹ̀ bọ̀ yẹn nì kọ́sẹ́mọsẹ́ tó ṣe pé ntọ́ mọ̀ ọ́ da lójú ó ju àdá lọ ó léwé dùn sẹ́mi pẹ́gbẹ̀rún mẹ́wàá ó ṣòfò ó láti á sí ọ̀gá mi ó ní ẹ lọ rí wéèdù ẹ bá ti dára da rí wéèdù ẹ wá ọba yín sè fi ru ọpọ́ nínú ewédú yìí ẹ má jẹ nsọjá hmm, kọ́mọ́dà àgbégbà tẹ́mi náà fẹ́ tà fún yín lọ́pọ̀ hmm. <laughs> lédè kúkúrú bàbá bá lọ jẹ ewédú wàláhì wọ́n ní àwọn òmọ́jọ́ ń jẹ àwọn ya àwọn ya kìsàkìsà ń gbẹ wàláì làwọn bá di àtúnbí làwọn bá di ẹ tó ní àlàáfíà sókè ni mo fẹ́ fàyọ́ mẹ́ àwọn èèyàn mọ ẹni tí wọ́n kọ́ ń jura wọn lọ ìtumọ̀ owó yorùbá tí wọ́n ní ajura wa lọ ti jàkadì kọ́ òdodo ni o ẹ̀rí nǹkan tí gbogbo wa ń jọ ń ṣe tá a la kọ́ọ̀n ó yí àwọn kan kọjá sí sọ̀jọ̀ àwọn kan lọ ṣùgbọ́n a lè kó àjọ gbàwé ẹ̀rí kan náà a lè pélé ẹ̀kọ́ kan náà lájọ lọ ṣùgbọ́n ló wàá bu àwọn kan ju àwọn kan lọ má fojú di ẹnìkankan láyé yìí wọ́n sọ pé kí ni ó ṣèrà rẹ̀ kí irú bàbá òun kó ti wá kọ̀ ó lè jẹ́ sábàbí ikú rẹ̀ ni ọ̀bá jẹ́ náà má kọ̀ bẹ́ẹ̀ bọ́ bí tí ọ̀yọ́ kún kọ̀ bẹ́ẹ̀ bọ̀ àti ṣe torí ẹ̀ Islam kọ́ wa pé tí ọ̀rọ̀ bá ti jọ́rọ̀ ẹ̀sìn mo fa àwọn eléyìí ṣàkàwé ká lè mọ̀ pé tọ́rọ̀ bá ti jọ́rọ̀ ẹ̀sìn àwọn tó bá mọ̀ ń pa rẹ̀ náà ní ká máa bí o èmi ò ní fẹ́ rán sọ ní ìsìnkí ń gbé fún kápẹ́ńtà ìní fẹ́ kọ́lé kí n gbé fún télọ̀ táyà ò ní jò má mi lọ́wọ́ tí machine mi tí mo gùn àbí tí mọ́tò tí mò ń wà kí wọ́n á gbé lọ sọ́dọ̀ bàbá tí ń foko tí ń fọkọ́ tí ń fi ń rolẹ̀ pé bàbá abẹ́bà ń lẹ táyà yìí kà ọ̀ gbádùn ọ̀ sọ pé kí n bọ́ gbìn gbádùn ọ̀ sọ pé kí n bọ́ gbìn ẹ̀wà òní ń bọ́ ọ táyà kí ni n bá fi lẹ ọkọ ni àbádà torí ẹ àwọn ẹni tó mọ̀ nípa ẹ̀sìn àwọn ni ká máa bi léèrè nígbà tí nǹkan kan ò yé wa nípa ẹ̀sìn wa torí pé ìtumọ̀ àbéèrè ni pé mo fẹ́ mọ̀nà ìfẹ́ bẹ lórí òkùnkùn ẹni tí ò wá ríran ni mò ń bi ẹni tí ni mo ó dájú pé anu olúwa rẹ kù kàn sọ pé fas'alu ahla dhikri in kuntum la ta'lamun àwọn ẹni tó mà ní kẹ́ máa bi léèrè ọba mà àwọn àbọ̀ àbọ̀ olùmọ̀pọ̀ láyé nìsín wọ́n pè wọ́n ní ansaful ulama wọ́n à pé lólùmọ̀ ni wọn ìlàrin rẹ̀ ni wọn ìdákanu mẹjọ rẹ̀ ni wọn àmọ́ tó tí ó máa ṣèṣe náà ló ẹlòmíì ò tún àwọn lẹni tá ànábì sallallahu alayhi wa tó lọ bá òun àwọn ìmáàmù aṣíwájú tí wọn mọ̀nà tí wọ́n máa ṣìyàn lọ́nà anábì láwọn lẹ́rú wọn bá òun jù lórí àlùmọ̀. ìyẹn mélòó ni ọ̀mà tí ó jẹ́wọ́ kó wọn mà tẹ́ bá bi léèrè. ṣébọn ní kálukú ọmọ ta bíọ́bíọ́ pé èmi náà mà ní. wọ́n mọ̀ wá sí ọkùnrin jọ lé dá. wọ́n mọ̀ fẹnu wa rọ́ọ̀fù nípa ẹ̀sìn Allah wọ́n máa parọ́ má nàbì sallallahu alayhi wa alihi wa sallam níjẹ́ ọ̀já rẹ̀ ẹ̀sìn wọ́n lẹ́sìn ni. gbàtọ́ máa kọ obìnrin lẹ́ẹ̀mẹ́ta kíkọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà ọ̀tọ̀ọ̀tọ̀ tolu ẹlẹ́dàá wa ń ṣàlàyé fún anú alukur'an pébélé yìí bá ti wáyé obìnrin yẹn ti dèwọ̀ fọkùnrin fa in tallaqaha. فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون olùwàní tí ọkọ tó fẹ́yàwó tó bá fi lè kọ́kọ́ ياو bá متى ìyàwó yẹn ọ̀tọ́ sí má ó dìgbà tí obìnrin yẹn bá tó lọ́kọ mi tó bá ti wá lọ́kọ mi ẹ wàá jọ máa gbégbégbégbégbégbé yéésì pé fẹ́ra yín pẹ̀lú àníyàn pé ń bọ̀ ọkọ̀ ọ̀lẹ̀ ó fi fẹ́ padà nítorí pé ẹni tó bá fẹ́rù wọn pẹ̀lú àníyàn kó ń fẹ́ bá ọkọ rẹ̀ tẹ́lẹ̀ kọ́ ó lè bá a fẹ́ padà olúwa láàánà rẹ̀ ó tún láàánà ẹni tí wọ́n fẹ́ kọ́ lẹ̀ fún kó lè bá a rí fẹ́. bẹ́ẹ̀ láti sànàbí sọ yìí pé láàánà lọ́hùn mọ̀hálẹ́lá wàlmọ̀hálẹ́lẹ́lẹ́ ẹni ọba wọn kọ obìnrin tí wọ́n ti síwájú pọ̀ mẹ́ta tó ń wá fẹ́ tọ́ba wọn kọ́ kó lè tún dẹ̀tọ́ fún wọn padà olúwa láàánà rẹ̀ ẹni wọ́n sì bá kọ́ ó lè bá rí fẹ́ padà olúwa láàánú náà tó bá lọ́lúwa láàníyàn yóò lọ jìnnà síkẹ́ rẹ̀ onírà àlùjánnà wọ̀. kíkọ̀ mẹ́ta bọ́ba ti wáyé ìwọ lọ fọwọ́ ara rẹ sọ nǹkan ara rẹ nù wọ́n lọ fọwọ́ ara rẹ sọ ntọ́lúwa ṣe lẹ́tọ̀ọ́ fún ọ di ntọ́ padà di wọ̀ wọ́n yẹ kọ́ bẹ́ẹ̀ nìkan wí. bí ìbá sórí ara rẹ̀ ẹnìkan ti wá kọ obìnrin bẹ́ẹ̀ ọkọ lẹ́ẹ̀kínní ọkọ lẹẹkejì ọkọ lẹ́ẹ̀kẹta. sẹ́mi pé èèyàn kì í ṣe làákàyè kọ́ mọ iye ntolúwa fún un ó dìgbà tí nǹkan bá bọ́ ọmọ lọ́wọ́ májọ jẹ́ kó dìgbà tójú rẹ bá fọ́ kó tó mọ iye ẹyin títolúwa fún ọ májọ dìgbà tí etí rẹ bá tó di tí ọ̀gbọ́rọ̀ mọ́. kó tó máa yí gbígbọ́rọ̀ tó lọ́wọ́ fún ọ mẹ́jọ dìgbà tí imú rẹ ọba gbóòórùn mà kó tó mọ láti ń bẹ nú òórùn tó lọ́wọ́ fún ọ gbọ́ mẹ́jọ dìgbà tí ahọ́n rẹ ọba máa dùn má kó tó máa yí oore adùn pé ahọ́n rẹ máa ó dùn ó korò má jẹ́ kó dìgbà tí ọpọlọ bá dàrú mọ́ ọlọ́tọ̀ yáwèrè kó tó mọyì làákà àtọpọlọ tó lò wá fún ọ gbogbo eléyìí ọ̀n bẹ́ẹ̀ nù kátó ẹ̀ka ṣe làákà pẹ̀lú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn kì í mọyì oore tó lò wá ṣe fún wa ó dìbò wọn bá pàdánù ẹ̀ abẹ́ Allah kọ́ máa tètè wá bẹ́ẹ̀ akramakumullah ọmọkùnrin kan wá kọ ìyàwó rẹ̀ mẹ́ta báwọn màtọ́ kọ́ mẹ́ta ẹnu ọ̀gbá láti pé ntọ́lúwa wí kò wí bẹ́ẹ̀ mà. ẹnu ọgbà láti yí ìtumọ̀ tó lù wá sọ padà torí pé àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn kálí wàlìjánà ni àkọ́ kó lè bá àṣàtì wọn náà rọrùn fún wa bẹ́ẹ̀ yìí bá yé wa wọ́n sì gbé wa a ní à ìwọ ọmọkùnrin a ti kì ọ́ lọ nígbà tí kíkọ̀ tó ń kọ ìyàwó yìí tó ń ná rẹ̀ nàkúnà níbo ti wà lórí méjì tẹ́ ẹ gbọ́rọ̀ wa láti kí ọ́ ń lọ báyìí ìyàwó rẹ̀ wí gbọ́nà wọ́n fi kíkọ́ ọ lẹ̀ bá wí má torí tẹ́lẹ̀ kẹta ibà ti wáyé ọkọjá ẹyin lòun torí pé wọ́n ní ọ̀rọ̀ ẹnu à ń padà a lè pọ̀rọ̀ ẹnu dàkánì tá a sọ báwo wá lọ́nà oko. bíi ti kíkọ́ ọlẹ́kọ̀ ó tó bẹ́ẹ̀ tó ti wí ó ti agbára ẹ lọ. sọ́ra o tàdédé la bá gbọ́ kó tún ti ṣẹlẹ̀ kẹta wọ́n á ní ṣé kò sọ́nà àbáyọ kan torí òun ti tiẹ̀ wá rántí wípé kọ̀rọ̀ọ̀nù kọ̀rọ̀gbọ́ ló ń fi rówó fẹ́ obìnrin yìí ẹgbọ́rọ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá ṣe làákàyè làákàyè tómi bátìrì ti dà sí wọ́n tún á rántí pé tó ń bá wá ní kọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ìwọ ló kọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní abolúwa ti ní àwọn ọmọ yìí kéré ọmọ bíi mẹ́ta tẹ́lẹ̀lẹ́ ọmọ a sì ní kọ̀tọ́sọ mi ọba fẹ́ ohun tí ẹ̀ lọ bẹ́ẹ̀ lómi ẹ bá wọ́n náà àbáwọlé nìkan nígbà tí wọ́n á rí i pé kò sọ́nà àbáyọ wọ́n wá ń wá ká wọ́n wá ká wọ́n wá ká ẹ mọ̀ pé àwọn èèyàn níbẹ̀rù Allah ẹnìkan á ní òun náà kọ́ kí ó òun máa kí ó astaghfirullah lẹ́sẹ̀ bá ti sàádọ́rin astaghfirullah ẹ dákun ẹ gbọ́ wọ́n sì tún bẹ lórí pé wọ́n jọ ń gbé lórí haramu báyìí báwo la ṣe rojọ́ jàre níwájú olú ẹlẹ́dàá wa tó bá dijọ́ gbé nílò kéyàmù tí èèyàn bá ti mà kéèyàn má sọ sí o nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìyá kan ní ọkọ tiẹ̀ ọkọ èyí tó wá jẹ́ kíkọ́ ọlẹ̀ tuntun tá a gbọ́n pa rẹ̀ nílùú kan lélẹ́yìn àwọn á ní kíkọ́ ọlẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ lónìí màmá màmá ní. bó ń bá mọ nǹkan kà tóun ò sì ní bù ma èyí lẹ̀ karùn-ún à ẹ karùn-ún báwo mẹ́ta péré lolúwa kọ́kọ́ yìí tó bá ti ju mẹ́ta lọ ẹ̀yin náà ti jókòó zìnà lọ́dọ̀ rẹ̀ mẹ́ta ẹ kàǹgàrà ara yín kò lọ́dọ̀ rẹ̀ ó ti parí nù ìyá bá sì ti ń palẹ̀ ẹrù ma èmi kọ́kú ni mo sọ òǹkà fún ọ wọ́n lọ sọ òǹkà fún mi ìyá bá ti ń palẹ̀ ẹrù ma tọ́tánù ọ̀tánù àfa kan bá ní kí ló dé ìyá alágbẹ́dẹ́ wọ́n ní báyìí báyìí báyìí báyìí kàṣà báyìí kàwò ó ti parí nì àfa yẹn bá ní rárá kò bẹ́ẹ̀ sẹ́lẹ̀rì wà mẹ́ngbà tó pọ̀ sẹ́lẹ̀rì wà níbi kíkọ́ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ lẹ́lẹ́rì ẹlẹ́kẹ̀jì ńkọ́ ọ̀lẹ́lẹ́rì ẹlẹ́kẹta ńkọ́ ọ̀lẹ́lẹ́rì ẹlẹ́kẹrin ńkọ́ ọ̀lẹ́lẹ́rì ẹlẹ́karùn ńkọ́ ọ̀lẹ́lẹ́rì ajẹ́pẹ́ ìtọ́ lẹ́lẹ́rì nìkan òní kíkọ́ ọ̀lẹ́ ajẹ́pẹ́ five minus three two méjì péré ló ti tí kíkọ́ ilé ọba lẹ́lẹ́rìí àníkà ń bọ́ ń bẹ̀ ń bọ́ ló ti sọ bá. èyí tó lù wá sọ nípa pé tó ọba kọ obìnrin ní kíkọ́ àkọ́kọ́ àbí kíkọ́ kejì tó wá fẹ́ dá padà kó máa jẹ́ ìyàwó rẹ̀ tó lù wá ní kẹ́kẹ́ ẹlẹ́rìí méjì sí èyí gan bọ́ọ̀bá pẹlẹ́rìí tó sì dá ìyàwó rẹ̀ padà ó ti di dídá padà torí ẹ̀ làwọn olùmọ̀sọ yìí pé àṣẹ t'Olúwa pa wá ìpè ẹ̀pẹ́ àwọn ẹlẹ́rìí méjì tí wọ́n dúró dọ́gba kí wọ́n jẹ́rìí sí dídá wọn padà nígbà tí ẹ bá dá wọn padà lẹ́yìn kíkọ́ àkọ́kọ́ àbí kíkọ́ ẹ̀kejì amúrún irṣadì àṣẹ ìfọ̀nàmánì pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ńlọ dànù tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ ti dá padà àmọ́ ẹ̀ ṣe nǹkan tó dáa jù pọ̀ yẹ ká pè yàn jẹ́rìí. torí ẹ̀ ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lẹ́sìn wa ẹni tó bá mọ̀ nípa rẹ̀ ní ká máa bì tó bá sì dá wa lóhùn ká máa tẹ̀lé ká máa máa ṣàríyànjiyàn ẹ kọ́kọ́ wádìí náà ta ló mọ̀ ẹni tó mọ̀ ńlẹ́ lọ́bìlẹ̀ tó bá sì bí àbùkátà ká yiri rẹ̀ o. orí ọ̀rọ̀ olú ẹlẹ́dàá tó sọ pé fasalu ahla dhikri in kuntum la ta'lamun àwọn onímọ̀ ní ká ẹ máa bi léèrè nígbà tẹ̀yìn ọ̀bá mà. ǹjẹ́ sátún lè lo àyà yìí náà lórí nǹkan míì tí ò ní ṣe pẹ̀lẹ́sìn bẹ́ẹ̀ ni àwọn olùmọ́ni àyà yìí náà tún pé ẹni gbogbo ní ká bi léèrè nípa nǹkan gbogbo. akanlé ilé ń jò alábì àwọn kápẹ́ńtà alábì o káàtì sílé tí wọ́n kàn dáadáa báyìí ti ń jò àwọn ọlọ́mọ àti gun páànù wọ́n lọ gùn wọ́n lọ yẹ̀ wò wọ́n á sọ fún wọn tó ti kọ́ ọmọ sùkúlù ni wọ́n lóòótọ́ ẹnjìnírìn bí wọ́n ṣe ń kan lílọ̀ nǹkan sùkúlù àmọ́ ògùn lérí wọ́n sọ fún ọ ìmọ̀ tí wọ́n ni kó fún wa ní ìmọ̀ràn tó dá lórí bí wọ́n ṣe kọ́ yín àmọ́ má pé kí wọ́n lọ gbé àgà wá ọ̀fẹ́ gúnkè wò ó ṣeé ṣe tó o bá gúnkè o kó o tẹbi tí ò sí pákó yọ̀ọ́bà ti pa lóko èèyàn lọ́rùn látàrí gàràjé ẹni ògún lérí tí ń kẹ́kọ̀ọ́ bá ṣe ń kanlé tọ́wọ́ àtàtàrà bẹ́ẹ̀ tọ́jábọ́ láti sílìn kò tún dúró ní ibi tí símáǹtì wà ọbọ ọlẹ ní gbólóńgbòdó wọn bá lẹ pààyàn bẹ́ẹ̀ ni ẹnìkan bí olùmọ̀ islam kan léèrè ó ní sakasaka yìí sábà kó búrẹ́dì sínú ẹ̀ bóun ni ó ṣe wúwo tó kéèyàn wá bá a ní kọ́mọ wá fi wá fẹ́ dá sábà kó búrẹ́dì sínú sakasaka yìí báwo ni ó ti ṣe wúwo tó àbíkẹ́ni kan máa bí mílíọ̀nù fẹ́ dákú ẹ nísàlì ṣé yẹn lọ́dọ̀ aká máa jẹ abẹ́bà ẹ̀mí ọmọ àwọn ẹni tó máa ń kó oúnjẹ láàbí léèrè èwo ló máa ń dinú mú torí lẹ́yìn òní ṣe pẹ̀lú òní ṣe pẹ̀lú sọ kí mú ọ lọ́dọ̀ àwọn bàbá bàbá tó lóye ń pọ́njẹ́ bàbá arákùnrin níbèrè kan fẹ́ fi. báyìí lólùmọ̀ Islam ọ mú ẹni tó bí léèrè pé sakasaka ráìsì tá a bá kó búrẹ́dì inú ẹ̀ bóun ni ó wúwo tó ọkàn mú lọ bí tí wọ́n ti máa ṣe búrẹ́dì ẹ̀yìn tí tá a bá kó búrẹ́dì sínú sáàkì bóun ni ó wúwo tó làwọn bá bẹ̀rẹ̀ àlàyé. máa ní tó bá jẹ́ búrẹ́dì eléyìí tí máa dàbí fẹ̀rẹ́ǹtì tí máa rí pẹlẹbẹ ń tá a bá kó búrẹ́dì tí tó bá kún yóò tó yẹ kìlógíráàmù báyìí tó bá jẹ́ búrẹ́dì tí máa wú èyí tá a máa fi mu tíì tá a bá kó sínú rẹ̀ yóò wúwo tó báyìí sẹ́wọ̀n pé tẹ́tí wá ní lóòótọ́ wọ́n ní dáhùn ló bí ọ̀kẹ́rẹ́ ẹ̀dókò wọ́n bá ti kó búrẹ́dì bẹ̀ wọ́n bá gbé sórí skéèlì gẹ́lẹ́ bó ṣe wí ni fún àwọn pólísì kejì náà sí gẹ́lẹ́ bó ti sọnù ẹni tó wá bí àfáà léèrè pé ebe ẹ̀yin mo bí léèrè ẹ̀yin lọ sọ pé alukurani sọ ń pa gbogbo nǹkan wọ́n ní bẹ́ẹ̀ ni alukurani sọ ń pa gbogbo nǹkan ẹ̀yin ò ṣe dáhùn ó ní mo ti dáhùn ó rí i pé mo mú ọ bẹ́kìrì ebi bẹ́kìrì wọn ti dọ́ọ́lú <laughs> torí pé alukurani sọ pé fẹ́sẹ̀ alú ahẹlẹ̀ dẹ́kìrì ẹ̀ ń kó ń tó ń la àtàlẹ́ mu ẹni ọmọ nǹkan kan ni ẹ máa bi léèrè táyà ọba mọ̀ nígbà wọn ti ṣàlàyé fún ọ orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀ ó tọ́ ṣe ilé ìtumọ̀ sí pé nítorí ọba ti máa ń parẹ̀ mú lọ sọ́dọ̀ nítorí ọmọ ń parẹ̀ òbúkátà kọjẹ́ sakọjì yà wọ́n bí ọ léèrè kí ẹ dákun kí ni wọ́n ń pè ní bankirias bankirias pancreas lọ́dọ̀ àwọn ní English lọ́dọ̀ àwọn lárúbá pancreas ó ní kílẹ̀ pé pancreas ẹ tó tún pé ná pancreas ẹ̀ ń tábà wo ní bí ó tún ní n ó ní k ó ní r àbí òye ah, ọ̀nà tó gbà dín ìtumọ̀ rẹ̀ pọ̀ bankiriyas ni bankiriyas fọ́rọ̀ pé nígbà tí ò rí bi dá sí wọ́fẹ́sára má abájẹ́lẹ́jọ́ òjèbèlè tó ṣe wàhálà títí lórí lómi ń jẹ́ jàre omi lómi ń jẹ́ kí ní gbogbo tó gbé wa dìnà tó ti sọ pé omi lómi ń jẹ́ eléyìí túmọ̀ sí pé má ta àwọn èèyàn má parọ́ fáwọn èèyàn ọba ti mú lọ sí ọ̀dọ̀ ẹni nínú àǹfààní tó tún àánú àwọn àyà yẹn ó náà ní pé gbogbo ìránṣẹ́ tó lu aránṣáyé abara ni wọ́n nínú àwọn èèyàn abara ni wọ́n kọ̀ọ̀rán màláìkà rí sáwọn yẹn kọ̀ọ̀rán ìjànú rí sáwọn yẹn á ń bọ̀ tìbọ̀ sí pẹ́pẹ́ kìnnìkà yìí wín gbogbo àwọn ẹni tó lu arán sáwọn èèyàn èèyàn ẹgbẹ́ wọn ni. nítorí tí ò bá jẹ́ pé èèyàn abara ní èèyàn abara oníríṣẹ́ yẹn jẹ́ ènìyàn kéré nìyẹn sá àmọ́tẹ́nìkan bá jókòó lẹ́gbẹ̀ẹ́ yín tó ṣe pàǹjánú ni ọ́ pàwọ̀dà ni ẹ wá rí láwòrán èèyàn lójijì lọ́ba sọ mi kí sọ́ọ́ mẹ́ni tó jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà èmi ẹ̀ máa ṣe èèyàn bíi tiẹ̀ àǹjọ̀nù mà mi mo mà yíra padà ní tójò ó tulẹ̀ torí pé kìí ṣe abara bíi tiẹ̀ lódodo ọ̀páwọ̀dà ni ó bá jẹ́ mọ̀lẹ́kà àwọn rántí wa àǹjọ̀nù wọn bá rántí wa ṣé yọ rọrùn láti jíṣẹ́ o kò ní rọrùn olùwàsí wọn lábara bíi tiwa nítorí bá la ka tẹ́lá fẹ́ rán ìránṣẹ́ sí màláìkà màláìkà ẹgbẹ́ rẹ̀ náà ní kó ránṣẹ́ tẹ́lá fẹ́ rán ìránṣẹ́ sí èèyàn èèyàn ẹgbẹ́ rẹ̀ ní kó ránṣẹ́ kò sì ború kó rán èèyàn sáǹjànù. kẹ́ bó ṣe jẹ́ pé olúwa rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sáwọn èèyàn lápapọ̀ àtàwọn àǹjànù lápapọ̀ rasulullahi ila thaqalayn yìí. olúwa rán sí èèyàn àtàǹdànù lápapọ̀ adúpẹ́ fún Allah orí ńlá lolúwa ṣe fún wa ẹni tí ọ̀ma ń rò òní mórí ó ṣe wá lọ́mọlẹ́yìn ànábì tolúwa rán sí gbogbo èèyàn gbogbo àǹdànù adúpẹ́ fún Allah. wípé máa hádá ilẹ̀ àbáṣọ́rún mẹ́tìlọ́pọ̀ èyí ọ̀jẹ́ nǹkankan bí ẹbá sẹ́yìn àbí ti sẹ́yìn àbí ti lọ́yẹ kó lúwọ́ ọ̀rán sí ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ nítorí sẹ́yìn ọba ti jẹ́ mùsùlùmí làákà ìwọ̀n ìpé ọ̀rọ̀ yìí kèfèrí ló lè jẹ́rìsì tí kèfèrí bá wà ń kèfèrí kò ní màtúmọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí níjọ́ tó bá di mùsùlùmí ẹ lọ́ba wọ́n nígbà tẹ wà ń kèfèrí ẹ̀ nílàákà yìí gbàtẹ́ tó di mùsùlùmí lẹ ní làákàyè yìí wàláhì ẹ gbọ́ tí kèfèrí ó sí pé lódodo gbàtẹ́ àwọn wà ń orí àwọn òpè orí rẹ̀ bá pé kó dúró ń igi kan ọmọ pé gbà mí làmì mi má jẹ́ ń mi má jẹ́ ń dàrú igi tó ara igi tó rà lọ́jà orí kèfèrí kan sí tó pé nígbà tí ń ṣe kèfèrí báwo lórí ṣe pé ọfà gbélébù sọ́rùn wọ́n lọ ra gbélébù yìí o ẹnìkan lọ gbẹ ohun wọn rí wọn fi gbẹ kọba àjámà kọba àjẹwúrà ọwọ́ àgbè sọ́rùn ọwọ́ ni ọwọ́ fọwọ́ gbáyà rẹ ọgbọ́tún òtúfọwọ́ gbárí òun lágbélébù nìyẹn àgbélébù ń bẹ pẹ̀lú ẹ lágbára àgbélébù irọ́ lásán ọ̀dá nǹkan mọ́. torí ẹ̀ níjọ́ tó bá gba Islam wàláhì kèfèrí gan máa fi rẹ̀ rẹ́ ni pé a nílà ka ìgbà àgbọn bá nílà ka ì kèfèrí tó jẹ́ pé oní ọ̀fọ̀ ara rẹ̀ mú dẹ́bìnù dẹ́bìnù yóò fi ya ère yóò mọ wá sí débi bá palálẹ́ dẹ́bìnù tó fi ya ère tó fi solúwa rẹ̀ òun náà ni ó tún mú jẹ́ ipò wọn padà rí dẹ́bìnù mi lọ́la tó wọ́n tó fi yàwòrán olúwa tó wọ́n sì Allahu Akbar gbọ́nkẹfẹ̀rí ti nílàkà yìí ẹ̀yin lẹ́ sọ pé ẹ̀ ń sin lárọ̀ ọ̀run olóògùn ọ̀kadà lásán lọ bá ní lọ títí ah, ah, arọ́ ọ̀run irú abẹ́rẹ́ wo ni arọ́ ọ̀run dì arọ́ ìgbà tọ́kadà gbá gan kò yẹ kára rẹ̀ ó tẹ̀jẹ̀ àmọ́ yorùbá àwọn náà mọ̀ pé rọ́ọ̀nà kò sí làákàyè náà ni ẹ̀gbọ́n wọn làwọn ń pòkù òkú ọjà wọn yorùbá náà ló ń tún padà sọ pé tá a bá pòkù ní pópó ẹ̀hẹ́n ọlọ́láyè ni ọ̀dà wọn ló gbogbo eléyìí náà fi hàn pé ẹni tí ń ṣe kẹfẹ́ rí kọ̀dájú kó ní làákàyè ìyẹn lọ gan sídìí Ọ̀ṣun Òṣogbo. wọ́n wá ń lu omele àti àpàlà ìyáàlù àti gángan àwọn alágogo náà agogo àtó ń sẹ́kẹ̀rẹ̀ tí wọ́n ń pè ọ̀sún òṣogbo jẹ́ ńlá jẹ́ ńlówó omi wá yadé lọba gbé ó sì sọ pé jẹ́ ńlá jẹ́ ńlówó lọ́ba lọ́pàá ó ní lóòótọ́ ni o àní làákàyè nígbà tá a wà ń kèfèrí bàtà tó gba islam làákàyè tó padà sórí wa òdodo ọ̀rọ̀ ni báwo ni kèfèrí ti ṣiṣẹ́ ní làákàyè ẹ gbọ́rọ̀ ànábì ni sallallahu alaihi wasallam tó nínú fún méje ni kèfèrí máa jẹun sí ìfún ẹyọ kan ni mùsùlùmí máa jẹun sí làákàyè ti fẹ́ wà fẹ́ni tí wọ́n mọ̀tí kọ́ jẹun lọ àbí òye wa làákàyè ò lè sí iná làá ń bá wọn náà wò sẹ́kù tó bá ti róúnjẹ ìtìrẹ́ ti ń gbọ̀n ní ti ń jatọ̀ lẹ́nu bí ajá owó ti máa mì ẹ̀dàpẹ́ tètè bá mú tèmi ẹ̀dàpẹ́ ti kélé ó túmọ̀ sí kélé akáàrí òṣìṣẹ́ déédéé aha torí pé àwọn mùsùlùmí máa jẹun nítorí kí wọ́n lè bá sẹ̀mí ni àwọn kèfèrí ẹ̀wẹ̀wẹ̀ àwọn ń sẹ̀mí kí wọ́n lè bá jẹun ni nínú àwọn àǹfààní tó tún wà nínú àwọn àyà yìí náà ni pé abara làwọn anábì wọn a máa jẹun wọn a máa mú mi ẹ wá bá anábì ti ń jẹun ẹ wá ní áá wọn anábì náà kí lè fẹ́ fóúnjẹ sí kọ́ para rẹ̀ ni sẹ́ńgbà tó ń ti dá anábì ó di màláìkà ni ebi màláìkà ni ẹ̀jẹ̀ ni ẹ̀ mu anábì a máa jẹ anábì a máa mu nǹkan tá anábì ká máa ń ṣe ni pé oúnjẹ tí ọba ti bá anábì la mu anábì ẹ̀jẹ̀. tí ó bá ti jẹ́ haram oníbẹnu àtẹ́lù báyìí ni anábìrì tí wọ́n ń jẹ àwọn ẹranko kan ó dà gẹ́gẹ́ bí agilinti ó máa ń wà nù sahara ẹran rẹ máa ń dùn bí ẹja ọpọ láwọn ìlú tí sahara bá wà ń ọpọ gidigidi ní alimẹdínà tí lárúbáwá bá fẹ́ pọ́nlé wọ́n fẹ́ yí ọ sí. tó sì fẹ́ ti torí jẹ lọ́pàgbò wọ́n bá pa àwọn àwọn yíyọ́ pọ̀ ọ̀ á ní mọ̀sẹ́já ni mo ń jẹ ní àbákan níbi tí ó dùn dé lẹ́nu rẹ̀ báyìí ni wọ́n gbé sórí àti oúnjẹ níbi táwọn bí wà sallallahu alaihi wa sallam àwọn rò pé àwọn fẹ́ pa nàbì lẹ́nu oróúnjẹ tó wọ́n gidigidi ní lọ́dọ̀ lárúbáwá wọ́n tó rí mú kèé ṣe wàtá wọ́n á ní wà nàbì ẹ wá jẹun anábìrì anábìfà sẹ́yìn wọ́n jẹ́ kí ló dé anábìrì innahu la yu'kalu bi ardi qawmi wọ́n yìí jẹ́rú rẹ̀ nílùú àwọn èèyàn mi yàní pé wọ́n yìí jẹ́rú rẹ̀ Mẹ́kà ọmọ mi la ẹ máa jẹ yọ bá biri lọ anábì ọ̀bẹ náà àtẹ́lù ẹ náà níwọ́ náà táwọn kan ti fẹ́ jẹun túwó wá ni wọ́n fẹ́ jẹun wọ́n á ní what to what to wo wọ́n á sọ pé ẹ má tún ti lọ mi máa láìláì oúnjẹ kó oúnjẹ oúnjẹ rádaràda ah! a'udhu billah anábìyẹ sọ bẹ́ẹ̀ wọ́n sọ pé kọ̀ má mi la Allah azza wa jal yọjọ ọba abiri lọ lára yín àmọ́ kọ́ wa bẹnu àtẹ́lù má bẹnu àtẹ́lù oúnjẹ olóúnjẹ ẹ wo bí àmàlà ti máa ń dùn lẹ́nu àwọn tí máa jẹun pàápàá jùlọ pẹ̀lú ọbẹ̀ àbùlà lọ́dọ̀ ẹlòmíì wọn ò fi kọ́ tó bá rí ọ̀sà nì kò burú tó bá sá àmọ́ mọ́ bẹnu àtẹ́lù torí inú oúnjẹ tó wọ́n jù lọ́dọ̀ Yorùbá nù tó bá bẹnu àtẹ́lù tó fẹ́ káwọn èèyàn kórìíra rẹ̀ bíi tiẹ̀ wọ́n wá tàtàrà bẹ́ẹ̀ kún ókú lébi ànábìyẹ bẹnu àtẹ́lù oúnjẹ tó bá jẹ́ tí ọba sì wò yọ pàtì àwọn anábì máa jẹun o àwọn anábì máa jẹun àmọ́ àwọn ìjẹ àjẹranku wọn yẹn jẹ àjẹ ìbọkọ wọn bá níwọ̀ntúnwọ̀nsì ló ń jẹ àwọn anábì Allah. nínú tí ń tọ́ka sí jíjẹ yẹn wọn náà ló ń jẹ tí wọ́n ń jẹ tá a lè máa jẹun ká má tọ̀ tá a lè máa jẹun ká má ṣègbọ̀nsẹ̀ ó túmọ̀ sí pé èèyàn làwọn ànábì Allah ṣùgbọ́n Allah ọ̀pọ̀ wọn lé pẹ̀lú ṣíṣe wọn ní ànábì àti ṣíṣe wọn ní ìránṣẹ́ rẹ̀ wa ma kanu khalidin látara àyà yìí a rí pé àwọn ànábì wọn àní máa bẹ gbére kété àwọn náà kù àwọn náà kù. وما جعلنا لبشر من قبلك الخلد آتكم إدكا تاجوا النبي صلى الله عليه وآله وسلم بيوم أبلا يقبل كسي أفإن مت فهم الخالدون tẹ́tí wọ́n bá kú táwọn ọmọ abẹ láéláéláé ni rárá o kullu gbogbo ẹ̀mí pátá náà ni ọ̀tọ̀ kú wò torí ẹ̀ ìgbà tó lu ẹlẹ́dàá tó ti fi hàn wá nígbà àwọn anábì òní máa bẹ láéláé bó wàá làwọn ta kéré sí wọn bá a bá rí sẹ́nìkan kú ńṣe ló yẹ ká dárò kò yẹ ká yọ̀ ọ́ kò sì yẹ ká yọ àwọn èèyàn rẹ̀ ká gbàjọ́ ká gbàlù. káfíń àpẹnu wá dùn a'udhu billahi minash shaitani rajim Ụwa náà kù kí lọ fẹ́ máa dunnú sí kánìkan kú wọn kì í fi kú torí ẹ̀ ní nínú ọ̀rọ̀ tó dáa tí bá sọ ọ náà ní bá ń jà bíi ti ká kú kọ́ bá ń jà bíi ti ká tí wàá tẹ́ nìkan nítorí ikú tó kú yìí kò sí nù nǹkan pé ọlọ́mú ìwà náà ti ẹ̀ ń bọ̀ ẹni tó ti torí pé nìkan kú tó ń jó tó ń yọ̀ ẹ bá ní kúkú ẹ bá ní kíkú palẹ̀ má bóyá ọ̀sán lòun fi ń yọ̀ pé nìkan kú ìrọ̀lẹ́ ti ẹ̀ náà dì kò sí tàbí ṣùgbọ́n فلا بد من يوم تصير الى القبر وبا لو اغبرن ادن لاي تو تون لو اغبرن ادن ميجي مي لين ري كو سي تابي شغان پوجو كون دي او قادا لو سي ساري ناني يسر المرء ما ذهب الليالي وكان ذهابهن له ذهابا ان يوم ما دون كلا سو ما الى سو ما يتغبن ما دي وان بين لا اغبالا كو ما سو kọ́mọ pé bílẹ̀ ń ṣe ń sún sílẹ̀ ń mọ́ lòun náà ń lọ bílẹ̀ ṣe ń sún sílẹ̀ ń mọ́ ìní wọn náà ń lọ. المرء يفرح بالأيام قضاها وكل يوم مضى يدنى إلى الأجل èèyàn máa dunnú pẹ̀lú ọjọ́ tó ti lò láyé ìyẹn máa sọ ọmọdé wọ́n ti lé lọ́gọ́ta ọdún wọ́n ti lé láàdọ́rin ọdún èmi ọmọ àádọ́rùn èmi ọmọ ogóje ọmọ yìí pé kullu yawmin madha gbogbo ọjọ́ tí ilẹ̀ rẹ bá ti sùn tó ń bá lọ yudna ila al-qabr wọ́n máa sun ọmọ sàárè ni bẹ́ẹ̀ ni bá ti ṣe wà nù àwọn anábì kú kí wọ́n ló fún wọn garanti pé ò ní kú àwa wíta ìwé wọn alẹ́gbẹ̀rún ọdún lónìí wọ́n máa wà ní ìwọ wo ẹgbẹ̀rún ọdún báwo bàbá rẹ àtàwọn èèyàn rẹ ta ni nínú ilé yín ló lọ ẹgbẹ̀rún ọdún. eré ló ń pè lẹ́gbẹ̀rún ọdún a ọmọ èèyàn tó ayéwò tán ó dùn má lẹ́nu lọ mọ́ láì mà pé bóun bá ṣiṣẹ́ rí ntó wọn bá lẹ́yìn ikú òun lálùjánnà kò sí nǹkan kan nù rẹ̀ tọ́wà láyé ń bì ní dáadáa a rí tá ń lò ní ìjọ wa lójú a rí a o. tọ́ba ní kúlì ìsìn ọwọ́ àlùjáná ẹ̀bájẹ́ lójú ẹ̀sìn àbájẹ́ hmm, lójú ẹ̀sìn ńgbàkigbà tí ọba wa náà ṣàjẹun wà àlùjáná àmẹ́jẹ́ lójú ẹ̀sìn à ìgbòwúrọ̀ láwa. ókè lẹ́sẹ̀sẹ̀ máa ń olóhùn tí ìdìbò ọ̀sẹ̀ àmọ̀sùn ẹ̀bá àlùjáná náà là ń wá òní ẹ̀ àwọ̀ àwọ̀ ńṣàlá àwọ̀ àmótiyájú subhanallah bẹ́ẹ̀ lọ́mọ èèyàn kọ́sẹ́ni tó fẹ́ kú torí rẹ̀ tá ń fẹ́ kú kò sí ẹnì kò ní dáhùn tá ń fẹ́ kú ẹni tí ń pòǹgọ́ ọkọ̀ òǹgò ní dáhùn kò sẹ́ni tó fẹ́ kú torí di eléyìí kò sẹ́ni tó àmà bẹ láyé gbére o ẹnì kò ní bẹ láéláé tó bá yẹ kó máa ẹ̀bùn yìí fẹ́nìkan wà tí ẹ bá ronú dórí ànábì ikú ànábì sallallahu alayhi a a a atánìmbànújẹ́ ni atánìmbànújẹ́ ni bí nǹkan àbànújẹ́ bá ṣẹlẹ̀ sí ọ àrélù tàbí àjálù tọba rántí pànàbì kú ọmọ kí nǹkan kan ò sí ọ torí rẹ̀ atánìmbànújẹ́ ni nítorí pé kò sí ń tọ́ ga. ní nǹkan àbànújẹ́ tó ṣe wá bí ikú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam náà lànàbì ṣe pàkíyèsí wa ẹ máa tàtàrà pé mo kú kí ẹ máa fi pàrònú ìbànújẹ́ tó bá bá yín nù gbèsè ayé yín rẹ nítorí pé tí o máa ń jẹun tó ń jẹ yín dùn mọ́ lẹ́nu tó ń fa tan adìẹ ìtàn tọ́kì tó ń fa ya tó bá rántí pé ọ̀gá wàdà anabi Muhammad sallallahu alayhi wa sallam. ó rí kẹ́ bíi páálí lẹ́ran tó ń lọ jẹun ni ó rí lẹ́nu rẹ̀ yóò di páálí ni ṣèkí lọ kí ni ń ẹran tó lọ́yìn ọ̀gá wa ti kú wa alayhi wa alayhi wa sallam ẹran jíjẹ wa lọ́rọ̀ tiẹ̀ kan a kàn sọ fún ọ ní pétọ́ wọn ò ní kọ́ ọmọ anabi báwọn kọ́ wa jẹun mọ́ jẹran mọ́ kọ́ wa síbẹ̀ kọ́ fọ́ ara eléyìí túmọ̀ sí wípé anabiyo n'i ma máa bẹ láéláé o àwọn náà lára akú ọ̀nbẹ́nu wa ẹni tó lu adájọ́ ẹ̀mí gígùn lé lórí ọ̀nbẹ nínú wa ẹni tó dájọ́ ẹ̀mí kúkúrú lé lórí ẹ̀mí kò jù jù wa gbogbo èyí yòówù tó lu abadá fún alẹ́jọ́ nípa èyí tá a lò láyé abolúwa kó jẹ́ ká lò pẹ̀lú Islam. gbogbo gbàtàbà wa kú láyé abolúwa kó pa wá pẹ̀lú gbogbo bá ti wá wù ká pẹ́ tó láyé àbí kí ọjọ́ orí wa kó kúrú tó láyé alìjánà ní kólú ẹlẹ́dàá akọ́dà kò kò fi san wá lẹ́sàn. nínú ntótó wà nínú àwọn àyà yìí lọ́nà ni pé olúwa ṣàdéhùn fáwọn ànábì ó sì pé àdéhùn rẹ̀ fún un anjaza wa'da wa nasara abda olúwa pé àdéhùn rẹ̀ fún un. fáwọn ẹrú rẹ̀ ó sì sàrànṣe fún wọn olúwa kì í sáàdé nǹkan máa pè ó sì máa ran àwọn tiẹ̀ ọ máa ran àwọn sí torí ẹ̀ ẹ̀kọ́ ń bẹ ń bì fún wa ìka wa náà kájẹ́ni tó dúró déédéé ń di ẹ̀sìn wa àdéhùn dáadáa tó lọ́wọ́ ṣe fún wa yóò pè rẹ̀ yóò bá wa àmọ́ tá a bá kọ̀ láti dúró dọ́gba nídìí ẹ̀sìn wa kò sí tàbí ṣùgbọ́n nǹkan ọ̀sẹ̀ o rẹ́rẹ́ òrùn lórí wa o kò sí nǹkan kan téèyàn ní tí máa ṣe sábàbí kóríire èèyàn kó gùn kó pọ̀ bí kéèyàn dúró déédéé nídìí ẹ̀sìn torí pé ẹ̀sìn yìí ó jù nínú nǹkan tá a ní olùwẹ́lẹ́dàá wa sọ pé. لقد أنزلنا إليك كتابا فيه ذكركم أفلا تعقلون أما تسوترا كان قال فوا النبي محمد صلى الله عليه وآله وسلم تسكترا إباي ó yẹ kẹ́ ẹ ma iyì rẹ̀ fún ní pàápàá bó ti ṣe yẹ kẹ́ ẹ ma iyì rẹ̀ fún a fún yín nínú rẹ̀ nípa yín Allah a sọ fún yín nínú alukur'an nípa yín bẹ́ẹ̀ ni àwa ni wọ́n sọ kalẹ̀ fún gbogbo àwa àwa àwa àwa tá a máa bẹ díjọ́ gbé nàlùkìyàm olúwa tí wọ́n sọ fún wa nínú rẹ̀ nípa wa báwo la ti ṣe ṣẹ̀dá wa báwo la ti ṣe dèèyàn báwo lolúwa ṣe fẹ́ ṣìnà fún wa báwo ló ṣe ráwọn aránṣẹ́ rẹ̀ sí wa kọ́ máa pè wá lọ sí di kásẹ̀sìn òdodo àti pé kí lẹ̀sìn òdodo báwo láti ti ṣe ṣe sáàfì sórí rẹ̀ ẹ̀sìn ẹni tó bá ṣe àti ìyà ẹni tó bá kọ̀ láti ṣe gbogbo eléyìí iná lolúwa sọ fún wa nínú alukur'an olúwa fẹ́ràn wa púpọ̀ ó fẹ́ràn wa fóríire kò fẹ́ràn wa fún ìbàjẹ́ pákáleke àti orí ibú ìdí ni tó fi bá wa sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ nínú alukur'an ìrántí wà nù rẹ̀ wọ́n sì bá wa sọ nípa ara wa olúwa ni wa innahu ladhikrun laka wa liqawmika wa sawfa tus'alun tíra ìrántí alukur'an jẹ́ fún wa nabi sallallahu alayhi ó sì jẹ́ ìrántí fáwọn èèyàn rẹ̀ á bí léèrè á bí léèrè nípa rẹ̀. ábìyín léèrè nípa ntá níkẹsẹ nínú rẹ gbogbo ẹ̀ lábìyín léèrè. laqad anzalna Lakọdụ kitaban fihi dhikrukum. ayé àyín fi hàn yìí pé òkè gbogbo nǹkan lolúwa wá wà. torí tí ọba pókè lọ́wọ́ báwo ló ṣe fẹ́ sọ pé a sọ nǹkan kalẹ̀. wọ́n kì í sọ nǹkan kalẹ̀ àfikọ́ jẹ́ pé ẹni tó sọ kalẹ̀ òkè ló ń wà. bó ṣe rí àgọ́ ọlá tí ń bẹ lókè gbogbo àwọn ẹ̀dá tó lù wá dá lókè gbogbo sánmà méje lórí omi tí ń bẹ lókè gbogbo sánmà làgọ́ olú ẹlẹ́dàá wá wà olúwa rọ kiri ká gbogbo nǹkan kò sí nǹkan kan báyìí tọrọ kiri ká Allah olúwa ẹlẹ́dàá wa ó ti sọ tírà yìí kalẹ̀ fún wa wọn bá bi ọ́ léèrè pé bololúwa wà ó ní lókè gbogbo sámà arrahmanu ala al-arshi istawa tíra yìí tíra olúwa ẹlẹ́dàá wa ni tó sọ̀kalẹ̀ èyí tó ṣe pé gbogbo tolórí tẹlẹmù ti ń bẹ láyé pátá lolúwa fi bá sọ̀rọ̀ pé kí wọ́n ṣe islam kì í sàwọn èèyàn kan yàtọ̀ sáwọn èèyàn kan ẹni tọgbọtọgba là ń pè ní mùsùlùmí mùmìnì ẹni ọgbọtọkọ tí ó gbà àwọn là ń pè ní kèfèrí káfìrí mùṣírì ọ̀sẹ̀bọ múnáfì abẹ́ Allah kọ́mọ́ pàwádà sáìdá a sì tún bẹ̀ẹ́ fáwọn ẹni tí ò ti gbàgbọ́ pé káwọn náà kó jẹ́ kí wọ́n mọ òdodo lódodo kó ṣe ní rọrùn fún wọn láti tẹ̀lé kó kí wọ́n mọ ìbàjẹ́ níbàjẹ́ kó ṣe ní rọrùn fún wọn láti jìnnà sí i eléyìí jẹ́ tírà tí olúwa ẹlẹ́dàá wa tó sọ̀kalẹ̀ fi hídì kúrò kàn ìrántí mbẹ́mbẹ́ nípa yín a sọ nípa yín nínú alukur'an. afala ta'qilu sẹ́ẹ̀sì làákàyè torí ẹ̀ èmi àti wọ́n la alukur'an ń bá wí o bí bá ń sọ fún wa nípa anabi ibrahim alayhi salam èmi àti wọ́n ní ń bá wí o nígbà tí ń sọ fún wa nípa anabi noah alayhi salam èmi àti wọ́n bá wí nígbà tí ń sọ fún wa nípa lot alayhi salam nígbà tí ń sọ fún wa nípa musa àti isa tí ń sọ fún wa nípa haruna èmi pẹ̀lú rẹ ní bá wí nítorí kálíbà gbọ́ kálíbà gbà kálíbà tẹ̀lé. fèhé dhikrukum ìrántí yín wà nù alukur'an afala ta'qilun ẹ̀ ṣe làákà yìí ṣe bá ṣe làákà yìí ẹ̀ rí pẹ́yìn là ń bá wí pẹ̀lú alukur'an gbogbo ṣe tó nù alukur'an ìwọ àtẹ̀mí ni wọ́n ń bá wí gbogbo dáwọ́ ń bẹ̀ ìwọ àtẹ̀mí ni wọ́n ń bá wí. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wọ̀n olùwà ni wọ́kẹ́mi kọ́sọ́m náà mi ń kọ́rí yẹtìn kánà bọ́ọ̀lì mẹ́tẹ́n وأنشأنا بعدها قوما آخرين mélòó mélòó wọn ò fi léyìí ṣèbéèrè wọn a máa fi báni sọ̀rọ̀ púpọ̀ ni ẹni tí yorùbá náà bá fẹ́ ṣèbéèrè tí ń fẹ́ kọ́ dáhùn lónìí mélòó làwọn èèyàn ti ń retí mi lẹ́nu àná mélòó làwọn èèyàn ti ń retí mi lẹ́nu àná ìbéèrè yẹn àmọ́ tó bá fẹ́ ṣàpèjúwe púpọ̀ mélòó mélòó lẹni tá a ti ràn lọ́wọ́ lónìí wọn àbùkátà láti sọ iye nǹkan wọn mélòó mélòó lárúbáwá kam náà ni kam ṣùgbọ́n kan a máa jẹ́ kọ̀bẹ̀ríyà káàmù tí wọ́n fi ń fún yàn ròyìn ó náà ní mélòó mélòó káàmù eléyìí tó ṣe pé wọ́n fi ń ṣèbéèrè òǹkà ẹyọ kan náà wọ́n máa wí òun wọ́n ń pè ní káàmù estefamiya káàmù tá à ń fi ń ṣèwádìí tá à ń fi ń ṣèbéèrè. tẹ́lẹ̀ bá yé wa olú ẹlẹ́dàá ni mélòó mélòó làwọn àló ńlá ńlá kọ̀sọ́mùnà tá a ti parun kọ̀sọ́mùnà tá a ti dáládàpa kọ̀sọ́mùnà tá a ti fi wọ́n tá a ti fi kú ṣe tiwọn tí wọ́n ti kó tí ò sí àwọn ọmọ àwọn àló wọn ńlá ńlá àwọn náà dìtà. eléyìí túmọ̀ sí wípé ẹ̀yin náà ẹ̀jọ̀ agbára Allah lọ ìṣẹ̀rùbánilélẹ́yìn tó bá wọlé aláti pẹ̀yìn náà àrùn kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe abolú akọ́dàkùn kọ́ máa pa wàrùn ẹnìkan á ní ọ̀rọ̀ tí Allah sọ ń bí sọ̀rọ̀ pé ńgbà yẹn sálùkùránì sẹ̀sẹ̀ ń sọ̀kalẹ̀ àwọn èèyàn tí ì ní àwọn nǹkan àjẹ olóró bó wàá lolúwa ní ìsìn ni ó ti pa wọn rún a sọ a à ọ̀ọ́dá nǹkan mọ̀ nǹkan ju olóró pọ̀ nǹkan ju olómi ni olùwà bá fẹ́ mú yàn tó bá fẹ́ pààyàn rún ẹ̀yin kan lẹ́fọ̀ọ́ ara yín fúnra yín lóògùn jẹ olùwà kì í kánjú kó tó mú yàn òsìkò káta kùmà kó tó báyàn wò àìfẹ́ bọ́ wí ló fi rí lálàáfíà tán ẹ̀yin náà tonti bílù yín ti ṣe tóbi tó ẹ̀yin náà tonti bẹ́ẹ̀ ti ṣe lágbára tẹ́ ẹ ṣe nǹkan àjà tó lónìí ẹ̀yin náà tonti bí gbogbo nǹkan ti ṣe rí fún yín ẹ ju ẹni tá a lè parun lọ ẹ tayọ àwọn ẹni tá a ti parun olúwa ń pòwe fún wa ká lè jẹ́ kó yé wa mélòó mélòó làwọn ìlú ńláńlá tá a ti parun. bẹ́ẹ̀ bá tẹ̀síwájú pẹ̀lú jíjẹ́ afetílápá irú ètò ẹ̀ńbáka ẹ̀yin ará mẹ́kà pàápàá jùlọ ẹ̀yin abẹnugan wọn tẹ̀sọ́ gbogbo aráàlú yòókù dọ́lẹ́ ẹ̀rántí mélòó mélòó nílùú tó lu ti parun fama wakam kọsọmna min kọriyatin kanat zalima. mélòó mélòó nínú àwọn ìlú la ti parun àmọ́ kìí ṣe lásán alábòsí ni wọn olúwa kìí ṣàdédé pààyàn àfi kọjá pé alábòsí ni ọ àbòsí irú èwo wọn gba ìná fòjò nípa àjọsìn wọn gbójò fáìnà ẹ̀sìn tó yẹ kó ń ṣe fún Allah àwọn òòṣà ni wọn ń ṣe fún wíwá rí rírá bàbà tó yẹ kó ń ṣe fún Allah àwọn nǹkan míì tí wọn ń sìn lẹ́yìn Allah òní wọn lọ ṣe fún torí kí wọn ya alábòsí tólúwa ti pa wọn run.

ẹni tí òmù tó fi lẹ̀ oná lọ́dà bí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí kan lẹ́yìn mà tí ò fi ra yín mú tí ò fi pa yín tí ò fi pa yín run gbàgbé ẹ̀ ọgbọ́n pọ̀ agbọ́ni òpolúwọ̀ fẹ́ pọ́run olùwàní fẹlẹ́mà àhẹsọ sẹ́nà ìdáhùn yọrọ kọ́bọ̀ ìgbà tó ń fura rí i pé ìparun ìyà ti dé látọ̀dọ̀ Allah wọ́n bá túlẹ̀ gbọ́dọ̀ ń sálọ ẹ dákun. Wole ya yẹn fẹ́ sàgbà, bó yẹn fẹ́ sá lọ má lọ́wọ́ tí o tún ní jẹ́ rẹ̀ lèyàn kò sí. Allahu dàbí àwọn èèyàn ní ìsìn ọfẹ́ sáfẹ́ nìkan ló gbọ́n máa sọ yìí nínú kó mórí lọ́nà lọ́rin àbí kó mórí lọ́nà ọ̀yọ́ lópin ìgbà tó pé bóun ni ó torí bọ́ọ̀ máa ti ń sáré sí ló ń jìnnà sísìn àmọ́ Allah bó la fẹ́ sá lọ tí ò ní jẹ́ pé ọwọ́ rẹ̀ lákòsí gbólóté tolúwa ẹlẹ́dàá wa tí ò sí ń bẹ pẹ̀lú màá rẹ̀ lọ wà láyé tolúwa ọ̀rọ̀ torí ẹ̀ la malja wala manja minka illa ilayka òsibí tá a fẹ́ sá lọ òsibí tá a fẹ́ forí pamọ́ sí pé a fẹ́ sá mọ́ wọ Allahu lọ́wọ́ àfikọ́jọ́ pọ̀wọ́ rẹ náà látòkò sí Allahu akbar ẹ̀dá tólúwa dá lásán jẹ malakul maut tólúwa ní kó wọn máa pín fáwọn ẹni tásìkò kú wọn bá ti tó. tọ́mọ èèyàn wá tàtàrà bẹ̀rù kú tí kálukú ń sá fún kú tí ọ̀fẹ́ kú. gẹ́gẹ́ bí àwọn Yahudi ti ṣe jánu ipe àwọn iná oníjó àwọn àwọn ẹlẹ́ni Allah àyànfẹ́ nìyẹn ẹ tọrọ kú torí ní wà àlìjáná kẹ́ẹ́ tó kú ẹ kúkú máa lọ wọ́n á ní eh, bíi tí ká kú kọ́ actually kì í ṣe pé a ti ṣe tán tá a kú báyìí <laughs> olú ẹlẹ́dàá rí kul innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum lẹ́yìn tó ti sọ pé wala yatamannawnahu abadan bima qaddamat aydihim wallahu alimun bizzalimin ó ní ìran kan kú láéláé àwọn sábà kọ́ dára la ṣé nǹkan kan bẹ́ẹ̀ nu fáìlì wọn tó dùn o olúwa wa ní kútẹ̀ ń sá fún o fa innahu mulaqikum yọ pàdé yín wájú ṣe à ń lọ ọba ni àbá ń sá fún ìjọba léèyàn sá fún kí lọkọ sí sójú ní àbí papọ̀ àhà ìpapọ̀ olúwa wa lójú lẹkọ sí yọ pàdé yín wájú ẹ̀rọ àkùkọ lọ́wọ́ àṣàgbà ẹni tó ń sá fún lọ bá bá wájú garando pé ẹ káàbọ̀ à tá lẹ́yìn ikú náà ni à mẹ́fẹ́ ìlànà sá fún à ẹ wá bá mi nì okùnfin tó wà àṣàlù olúwa ni ó pàdé rẹ̀ bó ń ṣe ń bọ̀ lòun náà ń bọ̀ wá bọ̀ fa innahu mulaqikum ẹ fẹ́ ṣe pẹ̀kí báyìí kò síbi tẹ́nìkan lè ságbà tí ó sàmọ́kú lọ́wọ́ wọ́n ní kú ń bọ̀ ó kù dẹ̀dẹ̀ tí ó wọlé wá bọ̀ lọ́ba gbé mọ́tò èmi kọ́ bàbá ni ọ̀la làámú láàrín mọ́nà àbòmí ibi tó kú sí àmọ́ ti kọ́ pélé ní òkú sí ọkùnrin ẹkúlẹ̀ méjì ikú bá wo tí mo ní àfọ́sẹ́ lọ́ba padà wà lè ilé lolúwa kọ pé ó kù lọ́ba kú kalẹ̀ lọ́sẹ̀nu bọ́ bí òkú àgùtàn ilé ìtumọ̀ sí pé olúwa ẹlẹ́dàá wa ọ̀nà alágbára lórí gbogbo nǹkan gbogbo ń tọ́ bá ní máa ṣe o olúwa ni a pé àdéhùn fún àwọn ìránṣẹ́ wa a sì akóparun akóbá àwọn ọ̀tá wa ala àwọn ìránṣẹ́ wa wa ahlakna al-musrifin àwa kóparun bá àwọn onínàkúnà àwọn olùtayẹ ẹnu àlà nínú níná nínú lílò àwọn ẹni tí máa tayẹ ẹnu àlà ó ti mọ̀ pé oúnjẹ tó lè yọ agolo ráìsì kan àbọ̀ ni ọwọ́ àti torí pákó ráìsì pọ̀ nílé ọbẹ̀ kan lódìndín ọwọ́ á mú ìrẹsì agolo mẹ́fà ó ṣe tani ọ̀bọ̀ jẹ́ o sì ní tí ìbá so oúnjẹ tó sè tó jiná lẹ́ẹ̀kan náà tó gbóná fẹlifẹli tó ń jẹ oúnjẹ mi ò lọ lẹ́nu rẹ̀ kí lọ́ọ́ aṣagolo mẹ́fà sí ó nàkúnà ọmọ àyà pa olú ẹlẹ́dàá wa máa kó parun báwọn nàkúnà ó nàkúnà náà níwọ náà tó dún wájú ẹni tí ń kọrin ní sọ pé kí ẹ ẹ oníkọ́bọ̀ ń kí ọ ọwá ń yọwó ọwá ń yọwó ọwá ń yọwó ọwá ń yọwó ó ń nàkú ní ọmọ ìyá àpà ìyàwó rẹ̀ sì béèrè owó ṣúgà olówó wọn lù tó ń tẹnu ẹ̀ lélẹ́rẹ́ wá ṣeré ládùúgbò yín wọ́n ní kí wọ́n máa kí ọ pé bàbá súpà bàbá súpà bàbá súpà tẹ́ pé.

wọ́n bá lọ pa fún wọn róńdó yìí ẹran mélòó ló lè jẹ́ kígbe ó fi máa fi máa sí ọ́ ó lóun fẹ́ ọ wọ́n wá gbé ògèdèǹgbé màálù wọ́n gbé lórí tirẹ̀ lódìndí kí ẹ máa yẹran láìsí wa ń bẹ lábẹ́ òun kígbe pé ẹrù tẹ́ dìrú míì pọ̀ subhanallah àwọn nàkúnà ọmọ ìyá ló wá ní apá wọn pa wọn láwọn bí ma àwọn ń ṣàjọyọ wọn wá àpò àpò èlùbọ́ níbi táyé lédè yìí àpò èlùbọ́ mẹwàá subhanallah gbogbo olúlẹ gbogbo àwọn ọmọgbọmọ yà àwọn náà tún kó àmàlà lọlé wọn yóò tún dì àmàlà tún kúlẹ̀. ẹni wọn lọ yàrá afọ́jú àwọn náà tún wá gbogbo ẹ̀ làwọn náà tún kó lẹ̀ àmàlà tún sẹ́kù wọ́n wá ń fi àmàlà bí aráyé pé ẹ bá jẹ́ pàmìlà lẹ́ẹ̀jẹ̀ lónìí o ẹ má wùlẹ̀ ro ká lé yẹn wá kó ń bí báyìí ó nàkúnà ọmọ ẹ̀yà pa Islam ọ̀farama ẹ má yọ nàkúnà nínú mọ̀lẹ́bí rẹ̀ àwọn tí à ń jẹ pọ̀ àwọn àyè kan ìbátan rẹ̀. àwọn ará rẹ̀ wàláhì àwọn tí ọ̀rọ̀ wọn mú lọ sẹ́nu wọn pọ̀ tó bá wádìí wá rè. ó dàbí olówó ni tó yọ sáwọn èèyàn tó ní owó wà imam ẹ àwọn tí bá ń jẹ ká gbowó wá imam wa ni àwọn tí yà ń jẹ wọn pọ̀ èyí tẹ̀sí ti ṣe ní jẹun owó tẹ̀sí fẹ́ fún àwọn ẹni tí yà ń jẹ míì yùn wo fámìlì wò bójú wáyé yóò rí láì jìnnà ẹgbẹ̀lẹ́gbẹ̀ yẹn bẹnu fámìlì rẹ̀ tí yà ń jẹ ṣége sí wọn lára àfi bí ìyá ti ń jẹ táyà mọ́tò òun náà wàá béèrè lọ́dọ̀ fámìlì pé sẹ́nìkan bẹ báà mi nínú fámìlì wa yìí tó ṣe pé à ń jẹ tí ò rí tí ò rí ná tí ò rí lò bàbá bá ní wọ́n béèrè tẹ́lẹ̀ ni wọ́n pọ̀ wọ́n pọ̀ àwọn náà ń wò pé tọ́ irú ahun tó lu adáwọ̀ nínú fámìlì tàwọn yìí kò tiẹ̀ yá wọn báà mi ẹ bá ń pè wọ́n lọ́ba rí i pé à ah, nọ́mbà kọ̀ sí sọ nọ́mbà kọ̀ sí sọ lọ́ba ni wọ́n máa fún wọn three three hundred thousand wọ́n sì fún yàn wọ́n lọ bí ọgbọ̀n three hundred and thirty sẹ́wọ̀n kékeré ṣeré tó gbogbo wọn wá ń dúpẹ́ fún Allah lẹ́yìn náà wọ́n ń dúpẹ́ farakùnrin ọwọ́ padà báyìí máa ń pè ah, ọ̀rọ̀ tẹ sọ pàtàkì ìmọ̀ pé yà ń jẹ àwọn èèyàn tó pọ̀ tó bá nu fámìlì mi bẹ́ẹ̀ ni ò lè rí wọn torí tó lówó bá ti wọlé wọn máa ti géètì mo rò pé tí ẹnìkan bá ń sin nǹkan lẹ̀kún báyìí wọ́n ti tún jáàkì lẹ̀ jáàkì ọ̀sán gbogbo gbogbo ẹ̀yin náà sẹ́ẹ̀dù o ẹ̀yin ò ní dúró torí tó bá hàn yín lágbádá nǹkan mi là máa wù so torí ẹ̀ wọ́n gba fíìsà dẹ́wò lọ́dọ̀ bàbá àti màmá ìjẹ́jẹ́ àrọ́mọ ìdọ́dọ̀ rẹ̀ ìyá àti bàbá mi gan ní jọwọ́dọ̀ ààlò ah, àwọn bídì wọ́n ti ẹni tíráàbù ní láti Amsterdam wọ́n tún lọ sí kílíkà Amsterdam lọ́mọ yìí lọ lójoojúmọ́ àkàràmọ̀kọ́mọ́lá gbogbo eléyìí àwọn olówó ètè dọ́dọ̀ àwọn ìmọ̀ ti ń lọ àkíyèsí tí ìmáàmù yẹn pè nílójú ọrántí àwọn fámìlì rẹ̀ ìgbà tí ó kí ọ̀pá bọ àti wádìí ẹni tí à olùwà ẹlẹ́dàá ọ̀fẹ́ nàkúnà o tolùwà bá bù kan kò pè fún pé kan náà nàkúnà Wọ ẹgbẹ́ rẹ nítòsí ó rí i pé àwọn èèyàn wà ń bẹ̀ tí à ń jẹ ẹni tí kì í tọrọ wọn yìí tọrọ ìwà Allah kó dákun kó tún wà wá sí kó ṣe wá léèyàn dáadáa kó má ṣe wá abẹ́ kọ́ba tún àwùjọ wa ṣe kó sì àwọn ẹni tó bùkún lẹ́ni tí wọ́n máa láàánú àwọn ẹni tí ò ní tó wọn abẹ́ Allah kó jọ dáa fún wa láyé kó má sì bàjẹ́ fún wa lálùkìyàmù subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. abominable